الله الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 ó sì yẹ kí mùsùlùmí kó gbìyànjú láti jìnnà sí ọ̀nà ìwà mi máa lo bàbá ń gbẹ́jọ́ lórí gbogbo nǹkan eléyìí tó ṣe pé èèyàn bá ń gbìyànjú láti wá láwárí àbí nǹkan tí wọn bá ń gbìyànjú láti ṣọ́ra fún nínú ìgbésí ayé mi máa lo bàbá ń gbẹ́jọ́ láti mú kọ́wọ́wọ́ tẹ nǹkan tá a fẹ́ lé bá ọjọ́ ìwà kan ní gbogbo àwùjọ wa. wọ́n máa ń lò lọ́nà tó ṣe pọ́ ború. Báwọn èèyàn máa. kìí ta ìlara ìkíkí pẹ̀lú ọ̀tẹ̀ ó jẹ́ kọ́ra ìjókòó láwùjọ àwọn èèyàn nítorí wípé èèyàn méjì mẹ́ta iná ni wọ́n ti jọ ń wá iṣẹ́ ìkíní kejì kẹta iná ni wọ́n sì ní àwọn kẹta ń béèrè lọ́dọ̀ ẹni tó bá ń wá iṣẹ́ yìí tó fi lè mú láǹfààní àti ríṣẹ́ yìí. kàkà kó ní fún wa, ó dúró lórí báwo ni ìwé ẹ̀rí òun ti ṣe dáa tó báwo lè ti tó ń gbà jáde nílé ìwé báwo ló ti ṣe tún wọn tó ó sì jẹ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìdánwò alákọ̀ọ́lẹ̀ eléyìí tí ṣe fún wa láti wo talẹ́ni tó orókè eléyìí tó gbangba. ó fi jẹ́ kó ńlá mù láti sẹ́nu sẹ́wọ̀n nítorí pé ńlọ ṣàṣeyege yóò sọ mọ́ pé ọ̀lẹ́ni tó lè ṣiṣẹ́ ń dáa gẹ́gẹ́ bá a ti ṣe fẹ́ kó ṣe àwọn oníṣe bẹ́ẹ̀ á máa wo talẹ́ni tó jẹ́ bàbá ń gbẹ́jọ́ tiẹ̀ talẹ́ni náà tọrọ wa pípọ̀ wá ṣe ìdánwò oní ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí wọ́n máa bi àwọn ẹni tó wá láti wá wá sọ pé kándídéètì ta ni wọ́n kándídéètì báwo ìgbà tó ṣe pé wọ́n mọ wẹ̀ wọ́n wò pé wọ́n ẹ̀rí tó gbà pẹ̀lú tẹ́tẹ̀ ń wá ó ṣe déédé pẹ̀lú ẹ̀kọ́ tó kọ́ jáde nílé ẹ̀kọ́ gíga àti pé papọ̀ gan tó bá ti fẹ́yàn kájú ẹ̀ ni wọ́n bá fẹ́ wò ó ń wò pé wọ́n ẹ̀rí rẹ pẹ̀lú èsì tó gbà jáde nílé ìwé ọ̀nbẹ nínú nǹkan tó jẹ́ ohun tó lè jẹ́ kéèyàn gbégbá orókè nítorí pé nígbà tó jáde nílé ẹ̀kọ́ gíga ní dìpátímẹ́ǹtì yín ọ̀nbẹ nínú àwọn ọmọ tó ṣe pé first class ọ̀nà ni wọ́n gbé jáde bàtà wà gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ tá a wọlé ta lọ́jáde pẹ̀lú àmì tó ga jù yín arikẹ́ẹ̀dún mẹ́ta lọ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìwọ́jọ́ kan bẹ́ẹ̀ ọwọ́ awáṣẹ́ ètò túmọ̀ sí pé gbogbo àwọn yòókù náà tí wọ́n wá wáṣẹ́ tí rìsọ́ọ̀tì tí wọ́n náà bá já wọn lè gbàdú fọ kíláàsì lọ́nà nílé ẹ̀kọ́ gíga tiwọn tẹ̀síkè ìtọ́wọ́ pọ̀ jù dárí fáwọn ọmọ máa ń gbà wọn náà ní kọ́kọ́ second class offer yàtọ̀ sáwọn tó gba second class lower bàbá mi tẹ́lẹ̀ pé àwọn èsì òfin dákọ̀ iná lọ́gbà jáde ní yunifásitì ìwé ẹ̀rí ó yẹ kó bẹ́ẹ̀nu tí wọ́n ràn yàn lọ́wọ́ nítorí pé lórí asán lásán kọ́ lọ́ gba gbogbo àwọn àmì tó gbà wọn ó ní gbìyànjú ju àwọn akẹgbẹ́ rẹ lọ ó sì já pápá lẹ́nu ẹ̀kọ́ yẹn làwọn ẹlẹgbẹ́ rẹ lọ ó yẹ ká wo lóyún náà má lára tó bá tó wọ́n ṣẹlẹ̀ pé dáhùn tá a tún fi wọ́n léèrè lónìí arúgbó náà ló tún ṣe dáadáa jù tálàbá tún mú tálàbá gbà síṣẹ́ àwọn òní ti gbogbo eléyẹn a sọ pé kándídéètì tani ọ tani bàbá ń gbẹ́jọ́ rẹ talẹni náà tọrọ tóní kọ wá ṣe ìdánwò yìí talẹrọ tóní kọ wá ṣe ìdánwò yìí òun lọ́jà lọ́dọ̀ tiwa kì í ṣe pé kí ni ìwé ìdánwò rẹ eléyìí tó gbà jáde ní yunifásitì kí ni nǹkan tó kà jáde torí ẹ ẹ rà wọn kan ó ṣe pé tó gbà jáde ní yunifásitì rìsọ́ọ̀tì burúkú tí ọ̀dá ni rìsọ́ọ̀tì rádaràda iná ni rìsọ́ọ̀tì tó gbà jáde so ó lè jẹ́ pé pass lásán lọ́gbà jáde ó sì wọ́n máa ṣe àkọsí gbogbo èèyàn yòókù níbi tí wọ́n ti ń ṣèdánwò lọ́jọ́ tá a wí yìí báyìí ẹni tó yẹ kẹ́rù ọmọ bá òní tó máa ṣakọ yọ́n máa yan fọ́ndá yọ́n ṣakọ yọ́n máa ta pátákà nítorí pé wọ́n máa pé bàbá ń gbẹ̀dọ̀ ẹni ẹni tó ṣe pé káàdì tó ṣe ẹ̀ ẹ̀yin ọba àgbáyé gbogbo ti ń gbé ó ṣe ìdájọ́ fi fáwọn ọ̀rọ̀ láti dáko nígbà rárá ó lè jẹ́ mẹ́ta àwọn ọ̀rẹ́ rẹ̀ sáàbù mẹ́wàá ti náwó ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti gbé àwọn ọ̀sẹ̀ mẹ́ta gbogbo ẹ̀jẹ̀ wá sí ìdáwó ẹ̀mẹ́ni ká sẹ́ ń jẹ́ ọ̀sẹ̀ nípa ní ìdáhùn fún sẹ́yìn àfẹ́yìn tó bá lóyún tó bá tó bá lóyún yẹn ìjọba ti ra iṣẹ́ yìí fẹ́ẹ́ fi náírà ìwọ̀lá wọ́n sì wá lò ẹjọ́ bá ti fẹ́ẹ́ gbé lọ́wọ́ wọ́n sì wá lò àbí mẹ́rin kan fún wọn. lọ́wọ́ bá ti sọ náà kò tó wẹ̀ ìwọ́n bá tó lò wọ́n fẹ́ ló ti kó lówó kọ̀dá ní ìbá wọn sọ. lọ́wọ́ ti fi ká mi ìṣẹ́ tara wá ti dáwọ́ fún láwùjá ìṣẹ́ tara wá ti dáwọ́ fún wíwáyé ìṣẹ́ tara wá ti dáwọ́ fún lẹ́kọ̀ọ́ wọ́n ní sábà ti lè sọ báyìí fún ẹ̀dá fún bá ẹ̀dá fún àbúrò yá ìdáhùn ẹ̀fọn bàbá mi ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀mẹ́tẹ̀lẹ́ yóò gbé iná máa kó tó dọ́wọ́ tó tó pa ilé ìwé tó ti gbé ètí ìbá ti gbé àwọn bá ti sábà ti sọ́ká ti lọ tẹ́tẹ́ yọ ọ̀bọ̀ tó wọ́n yọ ọ̀bọ̀ tó èló wọn ni wọ́n sọ fún yóò wọ́n ni ìwọ ni wọ́n padà fi wọlé lọ wọ́n ní wọ́n lọ bá ti báyìí bá wọ́n ní wọ́n lẹ́ni náà táwọn lé láti tó táwọn ti pèsè lè wọ́n mọ́ ọ́nì àárọ̀ yìí náà wọ́n tó yọ látàrí mẹ́ta ló pèsè sí àtiwájú bá wọ́n padà fi lọ lọ́wọ́ tí wọ́n náà ti mọ̀ kó ti ọmọ kí ẹ̀ ti jẹ́ nọ́ọ̀sà òun ló ti sábà ti ti jẹ́ yìí ló ti jẹ́ pé wọ́n lọ jáma lọ́wọ́. ẹ̀rí nínú ìgbésí ayé wa lọ́wọ́ ọ̀rọ̀ ti dé bíi pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́tẹ́ yẹn máa ń bára yín tọ́jú ẹ̀tọ́ yẹn ẹ̀tọ́ yẹn kò ní sábà tẹ̀lé lọ́wọ́ gbogbo ẹgbẹ́ bá tó ìgbé yẹn ń tẹ́kọ́ tẹ́lẹ̀ èèyàn ní sábà yìí àfi dé yẹn bá lọ lọ bàbá ń rẹjọ tó o bá ti ní bàbá ń rẹjọ òkìlà rẹ lẹ fi àjẹ ìyọ́ ti ọ fún akó nílé torí ẹ̀ tí wọ́n á ní wọ́n tó ní bàbá ń rẹjọ bàbá ń rẹjọ ọ̀nà nìkan lẹ́nu kan yọ bá wa bá nìkan sọ̀rọ̀ ẹnìkan tó ti gbé yọ bá wa yọ sọ̀rọ̀ pẹ̀lú wa lọ́dọ̀ ẹnìkan kẹ́kọ̀ọ́ wa gbẹ lọ́dọ̀ rẹ̀ sọ oríṣi méjì máa ní alèlú èèyàn kọjá ìwé ọba wa ti pẹ̀ ní ọ̀nà tó ti gbé jẹ̀dá àpárá láti tó lè ti pẹ̀ fún yẹn lọ́nà tó ti gbé jẹ̀dá àpárá ìwúgbẹ́ mi jẹ̀dá àpárá láti lè jẹ́ pé láàmú àlè òun náà ní kára ìyàlọ́wọ́ kára ẹnikẹ́ni lọ́wọ́ yéé ti dé dandan pa àbáyé ẹnikẹ́ni lára lọ́wọ́ ẹni tó ṣe pé ọbẹ̀ ṣe ti àtìrẹ́tọ̀ rẹ̀ gbà ọbẹ̀ ṣe ti àtìrẹ́tọ̀ rẹ̀ tọ́tọ́ gbígbà ọ̀fẹ́ gba ìjọ ẹlẹ́tọ̀ òṣìṣẹ́ ṣàǹfẹ́ ìjọba àmọ́kọ̀ọ́mọ́ tó ṣe ti àtìrẹ́tọ̀ rẹ̀ gbà nítorí tó pọ̀ lẹ́yìn tó lè ràn lọ́wọ́ láti jẹ́ ibi tó ti rẹ́ kọ́ lẹ́yìn táwọn wá ràn lọ́wọ́ lójú àná tó fi padà lẹ́tọ́ rẹ̀ gbà tí ò ní dájú pé wọ́n ti gbé ẹ̀tọ́ rẹ̀ lọ pé fẹ́ẹ́ lò ní. ríràn lọ́wọ́ tá a ràn lọ́wọ́ lórí wípé èyí ti dandan bá ti máa ń tẹ́lẹ̀ a sì rí ẹ̀tọ́ rẹ̀ tọ́tọ́ sí lọ́kẹ́ gbà àmọ́ kọ̀ọ̀kan lọ́nà tó lè gbà láti rẹ́tọ́ gbà ní ọ̀rọ̀ àwọn obìnrin gbà. pẹ̀lú mọ́jàmú pé sáwọn ti ìnira sẹ́nu míì látàrí ipa àgbẹ̀tọ́ fóun sáwọn ìgbésẹ̀ ẹ̀kọ́ tá a gbà fún lágbájá yìí á ti gbàgbá rẹ̀ fara ní làbájẹ́sì àdúgbò là àbọ̀dọ̀ sílẹ̀ tó bá jẹ́ nípa ti ṣe sẹ́nu eléyìí ìṣèkàgbọ́sá olùwẹ̀lẹ́dà ọ̀sọ̀ dáadáa nípa rẹ̀ wọ́n ní wọ́n yé nípa àjẹbá àjẹ àtàlẹ́sẹ̀ yẹ ọmọ lọ́wọ́ lọ́wọ́ ìmọ̀ nínà ẹnikẹ́ni lọ́ba fẹ́ ìgbìkà ní ìgbìkà tó dára tó sùn òun náà ní ìrìn nù ládàá ìjọba ti kọ̀ fún yẹn ní ìgbìkà tó dára tó sùn wọn ẹ̀ ní ìrìn nù ládàá ní kápó aláàbí ó ti ṣèdáwó pẹ̀lú àwọn tó ń ṣèdáwó táwọn wá jẹ́ wọ́n sì fi yé wípé nínú àwọn mẹ́wàá táwọn orúkọ tẹ̀ béèrè ọ̀kan lọ́jọ́ nínú wọn ẹ̀ fún wa níwèé láti ṣe lọ́wọ́ tí ó fi mọ̀ ike ẹtì mọ́ ẹgbẹ́ bá ti ṣe gbọ́ ẹtì fi tàwọn mẹ́ta nínú wọn lé wọn lọ́wọ́ èyí wá sọ ike báwo lẹ́sìn ti ṣe lọ́wọ́ owó tó yẹ kó fún wa lórí ilé mú dáa kò tí ì san lẹ́yìn ọwọ́ àmọ́ lọ́wọ́ lọ́nà tó ṣe pé kò ní san kọ́bọ̀ ẹ̀tọ́ rẹ̀ yìí kò ti lọ. tó bá rí ẹ̀tọ́ ìgbà kò ní ẹ̀jẹ̀ kankan lára nítorí pé àwọn mẹ́wàá náà wọn ṣùgbọ́n àwọn tí ìwé ń bẹ lọ́wọ́ wọn àwọn ẹlẹ́ni ikú àwọn alóúnjẹ kú jẹ lẹ́yìn tẹ̀sítì náà fún wọn tó ti yẹ ẹ̀sìn ní kọ́ńtà tó fún wọn kí ni tó yẹ ìṣúná ìdìbòwò ẹ̀sìn pàwé tó dẹ́gbà tèmi tí ló dé jẹ fún àná àti kọ́sìnà ìdíjọ mi láì tẹ̀síjẹ ẹ̀yìn fún ìwé tí ó fi dáàbò nípa ẹ̀sìn mi. Ìwọ́n àná lọ́wọ́ ẹ̀rọ lọ́wọ́ láti bá gbà wò láì tẹ̀síjẹ kọ́bọ̀ eléyìí mo náà lè fi tẹ̀sọ́ dáa. Bẹ́ẹ̀ náà arákùnrin ọwọ́ àtijọ́ ọmọbìnrin náà ọmọbìnrin náà ó wù ú bọ́jọ́ ọmọbìnrin náà ti sàfihàn gbogbo náà ọmọkùnrin ọjọ́ pọ̀ ọ̀rọ̀ owó ti wọ̀ kò sì sábà ìdíje ọdún sí bàbá ọmọ bàbá ọmọ kan ló fún àǹfààní tó bá bá ọmọ sọ̀rọ̀ nínú orí tó bá bá ọmọ sọ̀rọ̀ ọmọ òun kò yíra yóò lọ nígbà láti tẹ̀ ṣùgbọ́n àtòjì jẹ́ ẹni tọ́tẹ̀ ọmọ sàfihàn fún bàbá rẹ̀ ike ẹni tó ń ti retí náà òun gangan lọ́wọ́ ṣùgbọ́n bàbá àwọn wọn kọ́ gbogbo ọ̀nà láti kọ́ nínú rẹ̀ láti wá wọn fẹ́ tí ló dé ìgbà kan wọ́n lè wá wàá pé ó ti ga jù bí ìrọ̀lá wá ga jù tó ló fi pa gbogbo rẹ̀ lẹ́sẹ̀ ìgbà kan wọ́n kọ́ wàá pé wípé ọmọ àdúgbò rẹ̀ ti náà wọ́n lọ́wọ́ màá lómi lọ́yà pẹ̀lú ìlú bàbá rẹ̀ wọ́n á ní sẹ́wọ́n á pé àwọn ọkọ̀ ọmọkùnrin aráàlú òbí àlùkò ọmọkùnrin kí ló dé ẹ mùsùlùmí ni wọ́n yẹ títẹ́ mùsùlùmí lọ́jà bí kọ́jẹ́ eléyìí wa ẹlẹ́dàá wọ màlúù wa orí ládàradà ni wọ́n wà wọ́n wá lọ láti lọ sí ìpẹ́ fọ́mọkùnrin ike ẹni tó ṣe ike ẹ̀yin náà fura sí ẹni tó wà rẹ̀ dá ẹ̀yin náà ti kàkéèdì ẹni fẹ́ẹ́ rẹ̀ dá kí ló dé ìgbà tó kọ́ ọ fún ọ̀fẹ́ mọ́ máa tẹ́wọ́ fẹ́ẹ́ sọ ayé òkúta àdìgbò bu böyle yönetimi zaten bütün hafteler, zaten bunu kompeler, böyle bir hakikaten bu Muhammed sallallahu aleyhi ve sellem. Mâniler, àwọn nìkan máa ń kú, ẹnìkan tẹ ẹlẹ́yà rẹ̀, lọ́sà bá wọn náà àwọn akọ máa ń àti kótó kò ní. Sábà wọn bá kótó kò ní, àwọn àwọn àìsàn tẹ̀lé ọjà káàlù kù. Nígbà táwọn máa ti ríra wọn, wọ́n wúra wọn láti fẹ́. Kí ló dé láti wá wá sí tẹ́lẹ̀ yóò dé ní pàṣẹ ìdìbò àfẹ́fẹ́ ayé jẹ́ wọ́n wá sọ fún títí ọjà bẹ́ẹ̀ lè ló mú ìjọba ti lè ló mú àjẹpọ̀ àbọ̀mọ́ àbọ̀mọ́ lò wọ́n àwọn oṣù ọkùnrin nígbà mẹ́ta yóò ṣe gba ẹ̀yọ̀ mọ́ ìjọba ti ló mú ẹ̀sìn gba tó ẹ̀jẹ̀ ti gba tó wọn kọ́ sí ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀yẹ lẹ́yìn àti ìlú mo mọ̀ nípa rẹ̀ dáadáa nígbà tó sọ̀rọ̀ wá lẹ́nu ẹni tó ti gbogbo àwọn ẹni tó bá oníkan lára ayé rẹ̀ fún mi mo tó ti ṣàfihàn ọ̀nà tó wọ́n pè sẹ́yìn gbà ti sẹ́yìn omi lọ sí dáadáa tó wọ́n ti ṣàfihàn lórí ẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́kọ́ ìgbà wọn ní agbọ́kọ́ sàlàyé agbọ́kọ́ ti àfihàn wọn ọ̀tọ́ bàtà tó ti mẹ́lò ni wọ́n yọ̀ ọ̀dà wa nínú owó dáhùn wa bí bá ti kàmá tó tẹ́jà mi máa fi ẹni pé àwa wálé ayé wá lábẹ́ ẹ wálé ayé wá lábẹ́ iná ló wá lẹ́ ẹ̀yin tẹ́ máa tàkàrà lẹ́nu ní àhárá ẹ̀yin wá gbọ́ nípa pé arákùnrin wọn ti bọ̀rọ̀ wá lẹ́nu ẹ wá fẹ́ mọ́tí lọ́fà tí wọ́n fi gbé sẹ́nu lọ́lọ́sí yé gbogbo wa pé kí ni gbogbo àwọn èèyàn tó wá gbá bẹ́ẹ̀ òun lọ́bẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ gbogbo wa lọ wáyé o ẹ̀yin wá lọ bá káwọn èèyàn yẹn sọ̀rọ̀ ẹ̀ wá fi dé wọn kí ló dé ẹ̀ kí ìmọ̀ àwọn tẹ̀ fẹ́ mú wọ́n ní àwọn kò pa fẹ́ mú aláàbí àbíkọ̀ ọ̀kan náà ti ní ìwádìí ẹni sẹ́yìn fẹ́ bá pípẹ́ wọn á lọ yí ẹ ìgbọ́dọ̀ ní ṣe ọ̀là ìwà lóṣù náà ní wọn ọ̀rẹ́ ìjà wọn lóṣù náà ọ̀rọ̀ ti yí wọn náà kílẹ̀ ń sọ sí òye ìrẹ́gbà ọ̀rọ̀ òde dáhùn àwọn òní bá ní pé pẹ̀lú haram àwọn òní ìjà haram láti san mí wọn sì ní láti ta haram lọ́dọ̀ ìtumọ̀ kọ́rọ̀ ìdí wọn. tọ́ ó sì ti lẹ́rìí ibo ni wọ́n ti ta pàṣẹ ẹwà àbúrò wọn lórí sẹ́lẹ̀ ìrẹ́gbà wọ́n sì ti sẹ́kọ̀ọ́ yọ ìpele ọ̀nàmì ìdùnnú sí ní náà nínú ìgbà ìgbà ìgbà jáde tọ́ba ìgbà ìgbà ẹni tó kọjá dáadáa wọ́n ní yàtọ̀ iná ìlú ìjọba yìí náà yóò fi sábà fífẹ́ tó fi gbà tó fún àmì ìlànà ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ sábà fún àmì ìfọ́n fẹ́ dáadáa ẹ̀fẹ́ ìjà wo ìjọba fún ẹ̀fẹ́ máa jà o ẹ̀jẹ̀ ìjọba fún ìjọba yẹn ọ̀gá ti bá ti bẹ̀ ọ̀gá ti bẹ̀ ìjọba ọ̀gbọ́n àwọn ọ̀gbọ́n rẹ̀ torí ké nígbà tó fi ọ̀tà sára rẹ̀ fa ìrẹ́jẹ àti ìnira bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà arákùnrin ìgbẹ́ni ẹ̀ káwọn máa ń gba káwọn mẹ́jọ láti fi fi ara ní àwọn ní lóṣù ní ìjà lẹ́sà ní àyíká eléyìí tó kú nínú káwọn bàbá mẹ́jọ wọn náà ní káwọn yàn lọ́wọ́ láti ta àtúntò ọ̀lẹ́tọ̀ ọ̀lẹ́tọ̀ àmọ́ torí kí wọ́n dá bá dábì wọ́n torí kí ń lo àmọ́ ọ̀lẹ́tọ̀ tó torí bẹ́ẹ̀ ní ẹ̀kú jẹ́ gbé wọ́n àná gbogbo gbèsè wá sálà ikú wọn ti dẹ́rù ọ̀dà gbogbo yẹ àmọ́ torí sí ìlú ẹ̀mí ló pé ọ̀mà nípa iṣẹ́ sáàlẹ̀ ẹ̀rọ sí wọn nítorí sí. ẹ mọ̀ pé ẹni tí ọgbà nǹkan lọ́dọ̀ sí nígbàgbọ́ ọ̀dà gbogbo náà ọgbà nǹkan bí lọ́dọ̀ sí ẹ náà nígbàgbọ́. Gbogbo ní kébí ló ṣe mọ́ iná ni wọ́n bá bá bí èyí sọ̀rọ̀ orílẹ̀-èdè ọ̀nà wa ni bí èyí sọ̀rọ̀ iṣẹ́ tó ní bá tuntun dá sílẹ̀ ó ní ìyẹn tó rẹ̀. Àbíkọ́jẹ́ pé àgbẹ̀kẹ̀kù lọ́nà tó ṣe pé ó ní kọ̀ọ̀kan lọ sí nǹkan tọ́jú àwọn ẹ̀rọ lórí ẹ̀. bí ọmọ ní ìlú wọn lọ lọ sí ẹ̀ma ẹ̀ lọ lọ sí ẹ̀ma ẹ̀ ìdí náà ti ṣe lọ yìí ṣe ti tó lè parọ́ wípé àwọn abẹ̀mí tó wọ́n ti ṣe aburú wọn bẹ̀ wọ́n ti lọ wọ́n ti lọ wá sí ìpínlẹ̀ ọ̀hún ọ̀wá lọ sí ọba bá ti rẹ̀ lọ wípé kí wọ́n tọ́ ọ ní lọ́nà tó fi ń lọ sábìsì yẹn àmọ́ tó fún ọgbà ẹ̀ kò sí sábìsì. èyí tó tẹ́ pé ọ̀rọ̀ àyàn lọ́jọ́ lórí rẹ̀ kò dé kó o ló lè gba ìwé ẹ̀rí kó o dé ọ̀rọ̀ àwọn tó bá bá pẹ̀jọ́ láti fi kó wọ́n sọ kó o ti dé nígbà táwọn ọmọ bá gbà wẹ́ẹ̀rì ọlọ́gbà wẹ́ẹ̀rì láì jẹ́ kó èdè kò ẹlẹ́dàá wà lọ. wọ́n tún lọ lọ́dún náírà pè náírà pè ní báyìí akọ́tún lọ́dún lọ́wọ́ ọjọ́ tí àwọn akókò màmí lọ́dún tó tẹ́lẹ̀ àti wọn kò sí ìgbàgbọ́ kó olú ẹni tó bá mọ̀ ikú wọn fi ọdún wọn ti tẹ́lẹ̀ wọn fi ọdún tí ọkàn balẹ̀ wà nítorí pé ẹni tó bá balẹ̀ náà ló lè dé òbí tó ọkàn balẹ̀ rárá òní lè ṣe a ti mọ̀ wípé ìjọba tó ń múra ara rẹ̀ ọmọ ẹgbẹ́ wọn lọ sí àti gbogbo nàìjíríà lọ sí ibi tó ń kó wọn lọ sórí àtẹ̀tẹ̀ tí wọ́n wéwu rárá táwọn náà bá máa tó bẹ́ẹ̀ nìkan báwọn ọmọ táwọn tó lọ nìkan ọjà tí wọ́n pa bẹ̀rẹ̀ wípé omi ni wọ́n kó wọn lọ òfin nígbà táwọn tó tún kàn ní lọ fún káwọn ọmọ ilé ìjọba àpapọ̀ máa lé wọ́n jí wọn kó kí ni ìjọba ti gbogbo lóore ni ìjọba ti pa ibi káwọn ọmọ máa lọ ọdún náà títí táwọn ti wá ọkọ̀ ọ̀pọ̀ ti gbàdá lórí àìsíníṣẹ́ àìsíníṣẹ́ àwọn ọmọ ilé báwọn á ní wọn lọ fẹ́ lọ sí bá mọ̀ ike ní táwọn ti lọ ibi tó lé tó bá lọ sí ààrẹ kò tàbí ìpamọ́ ètò ìwà ìgbàgbọ́. ibi tó ti wà ibi tó ti ti nà lọ́dọ̀ lónìí kan fi ọkọ bẹ̀ láì ní ìdí ọ̀rọ̀ kan eléyìí tó tó fi lé sí nítorí sọ̀rọ̀ ìmúlẹ̀ ìwọ ọ̀fẹ́ ti ọwọ́ afẹ́ ìgbé kò fi sáré ó ti pàtàkì sí lọ́ta ọlọ́ àtúnṣe ìgbà tó tó mú yẹn àti ìrìn ọ̀gbà àti ìjọba ó lè ti wà lẹ́nu kó ti dẹ́ ìdẹ́nu ìdẹ́ta mi ìdẹ́ta àdúrà ẹ̀ ìwé tó dáa púpọ̀ wọn náà lọ sẹ̀ gbólú jọ lọ́rùn kọ́kọ́ kan nínú àti ẹ̀jọ́ ti rẹ̀ wọ́n máa tún léèrè kó ní wọ́n ti ṣe sáà ó sì sọ fún wọn pé ìgbésẹ̀ nàìjíríà ń túká ìgbésẹ̀ náà tó lọ sílẹ̀ yìí kó lọ. Sọ wọ́n ní wọ́n ti wọ́n ti ṣe rẹ̀ ẹ máa ṣe ṣé ìwà ẹ̀rọ máa ń ṣe sáà Bíbi tí wọ́n fẹ́ àwọn aláfẹ́ lọ́wọ́ wà wá lóṣèlú ní àkọ́kúnlẹ̀ ọlẹ́wà ọlọ́wọ́ kò fẹ́ mú ọ ètò ọkùnrin ní ọlọ́ láti àbá ẹ̀ka àbá ẹ̀ka òkú mọ́ nílé wọ́n ti mọ́ mi láti gbé lọ bá àbá yóò tó àwọn owó àtàkọ́jú ọ̀hún bẹ́ẹ̀ náà yá yóò tó àwọn lọ́kọ̀ọ́dà lọ́kọ̀ fún ọba pé lágbájá ní àwọn ọdún fẹ́ kò ti bá màdà èlò ìgbà tàbí gbé lọ bá àti gbogbo ọ̀rọ̀ lọ́ba tán torí tẹ̀lé yìí láì wọ́n ti sọ ẹ̀rù kan títí tó sì kẹ̀kọ́ nítorí pé ọmọ bá ṣe ń tọ́jú ojúṣe rẹ tó sì kàn fún kò fi ṣe irú ẹ̀ ló ṣẹlẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ nígbà tó ṣe pé ó ti di oṣù méjì dáko lò tó wá fi ṣẹ́ ọwọ́ ilé ọ̀gá nínú iṣẹ́ ibi ọ̀gá ẹ̀ tó mi láti rí o ẹ̀ tó mi láti rí o lẹ́sì kọ́bà ní ike mọ̀ wá lọ́sí pé mi wá kókò méjì títí máa gbówó sùn nítìní àpò nítìní rọ́pọ̀ wá gbà tó bá di lọ́la tó ń bẹ̀ sí yàm nítorí pé ìjàmbá yìí tí wọ́n ṣe fún ọ pé òṣè fún ìjọba látàrí kọ́bà rẹ níbi iṣẹ́ òun náà ó sì kẹ̀mọ́ lórí ìbàjẹ́ òsì tàbí ṣùgbọ́n ẹ̀fọ́ náà ṣe yàn bá jàjà bọ́ tó bá di lọ́la tó ń bẹ̀ sí yàm وقفها لكن ما تريد في كذلك إلا من يشفع شفاعة سيئة يقول له طفلا منها يعني كان وقت من في وما طرقتا لما بروره وما طرقتا لما بروره هذا هو تكي سارة أبتع أقام ورواله سارة لما ديت أنه محمد صلى الله عليه وسلم ليس بسهل الذي اشفعوا tó dẹrù ẹ máa ti fẹ ẹgbẹ̀ta rẹ̀ ẹ máa ti fẹ ẹgbẹ̀ta rẹ̀ àmọ́ ìfẹ̀tọ́ da ni ká máa ti ká máa ti fẹ̀ sí ọ̀dà ẹnìkan wà nǹkan lọ́dọ̀ wa kò wá lè lọ́dọ̀ wa ó lè kó tó ń bá wa tààrà àríkọ̀ wọn lọ bẹ́ẹ̀ nìkan ẹ̀dá pẹ̀lú àbá wọn kọ̀ ìwọ́n sọ fún onítọ̀ ọlọ́ọ̀sán lẹ́sàn-án ẹ̀ bá a sàn dídá tó ń pèsè ọ́fíì fún mi àmọ́ òǹkà ní kẹsàn fún pípọ́ wa ẹ̀yìn ti ràn án lọ́wọ́. nítorí pé ọ̀rọ̀ sẹ́yìn náà bá a sọ yóò fi láti yóò fi kẹ́kẹ́ rẹ̀ ọ̀ràn lẹ̀ wá bẹ̀rẹ̀. tó bá sì wá ẹ má fi ìbéèrè sí ìbéèrè báyẹ̀ wọn lọ bá alágbádá sọ̀rọ̀ bẹ́ẹ̀ jókòó ẹ̀sìn kàtà kìn àti lè lọ́wọ́. tẹ̀ bá ní ìkẹ̀kẹ̀ bẹ́ẹ̀ ẹ má tẹ̀lé àyàn lọ́wọ́ anábì sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ lọ́sọ̀ fún wa wọ́n ní mẹ́ni sábà àmì ń kọ́ ẹ̀yìn ẹ̀fọ́ ọkọ̀ ọ̀pẹ̀lẹ̀ ẹ̀fọ́ àyè ẹnikẹ́ni nínú yín tó bá ní afárá láti lè sọ ọmọ ẹ̀yà rẹ̀ láǹfààní tẹ̀lé àti láǹfààní ọmọ ẹ̀mẹ́sẹ̀ nìkan láǹfààní lọ́nà tẹ́sí yẹn lómi jẹ ẹ̀mẹ́sẹ̀ nìkan láǹfààní lọ́nà tẹ́sí rẹ́ lómi jẹ ẹ̀mẹ́sẹ̀ nìkan láǹfààní lọ́nà tó ti jẹ́ pé ẹ̀sìn mẹ́sẹ̀ lómi rà olùwàlẹ́dàá wà pọ̀ tẹ́ ẹ̀. nínú ìwà burúkú tó kú jayé kan lónìí yàtọ̀ sí amúni ní bàbá ìgbẹ́jọ́ olóòní káwọn èèyàn lọ́wọ́ nítorí ọmọ ibi tó jẹ́ ọmọ ìlú tó jẹ́ irú ìwòran tó jẹ́ ibi tó ti wá eléyìí náà mẹ́nu wà burúkú ìwà rádaràda ìwọ ní ìfihàn fi ọ́n tó lórí ilé iṣẹ́ ilé iṣẹ́ yìí ó sì jẹ́ ó sì jẹ́ ti ìjọba àpínlẹ̀ yìí ìjọba àpínlẹ̀ yìí yìí báyìí ó ń pe gómìnà lórí ìjọba àpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ìjọba àpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún yìí oríṣiríṣi èdè làwọn èèyàn ti ń gbé bẹ̀ ọlọ́pàá ọ̀jọ̀kan àwọn ènìyàn àwọn ẹni tó wà ń bẹ̀ wọ́n fi wọ́n sí wọ́n ti ọ̀sẹ̀ ọ̀gá abala ìkan nínú iléeṣẹ́ ìjọba. àǹfààní ni wọ́n yọ lóòrèkóòrè fún kíkẹ́ gba àwọn ọmọ àpínlẹ̀ àwọn ọmọ àpínlẹ̀ ti ibi iṣẹ́ ìjọba lábala ibi tó wà wà. tọba fẹ́ gbáyì tọba tí wọ́n ṣe kéde òkú kájà bàbá ń gbẹjọ tó tó sàdọ̀ sí jẹ ọ. tọba ti ṣe kéde gbogbo àwọn tó wà wá àti gbàgbẹ́ ló fẹ́. ó yà wọ́n ní sí ẹ̀yà rẹ tó bá jẹ́ náà pẹ̀lú ẹ̀yà wọn wọ́n máa kó òògùn ọ̀sọ́tọ̀ wọ́n máa kó òògùn ọ̀sọ́tọ̀ wọ́n máa kó òògùn ọ̀sọ́tọ̀ nínú àwọn ẹni tí wọ́n ti wá sọ pé ìyá àtàwọn onílẹ̀ irú ti ẹ̀yìn tó ó àwọn ní local of origin wọn ìjọba ti wá ìjọba ìjọba tiẹ̀ nínú wọn náà ìjọba ní kí ẹgbàá ní ogún yóò wá gba èèyàn mẹ́tàdínlógún nínú àwọn ọmọ ìjọba àbílẹ̀ rẹ̀ tí wọ́n ti jọ jẹ́ ẹ̀yà kan náà èdè kan náà wala hawla wala quwwata illa billah mẹ́ta péré ni wọ́n wá fún láàrin ìjọba àbílẹ̀ mẹ́rin àtọ́kù ẹ̀dá kan wà òkú ẹ̀wà bòkú ṣé ìjọ nípa ọmọ ẹsẹ nù ṣé bẹ́ẹ̀ ṣe nípa ọmọ ẹsẹ nù ìjọba yìí wọ́n ń ṣàpèjú gbogbo ọmọ àpínlẹ̀ rẹ̀ ó sì ń gbéga gbogbo wọn ọgbọ́dọ̀ fífi ìlú tí ẹ̀gbẹ́ alára tègbè ambọ̀sibọ́sì ìwọ tó wá fi ṣe olórí abala àtìkán ṣé ìjọba yẹ kó ṣe èsì ìjọba yẹ kó ṣe àbòsí ńlá la kó ṣe ọ̀pọ̀ ayéjẹ́ ńlá ni ọ́. nítorí pé tó bá ké bẹ́ẹ̀ láàmú ṣe àwọn ọ̀pọ̀ ọ̀fẹ́ kó kúrò nípínlẹ̀ rẹ̀. bàbá wọn bá ti di pé gbígbẹ nípínlẹ̀ ètò jáwọ́. gbogbo bàbá ìwà tó ń jẹ́ wọ́n ti sáwọ́. nínú èèyàn mẹ́rìnlá tó kù ẹtì mẹ́ta rẹ̀ fún wa kó o láti pè é. bó o láti pín mẹ́ta kó jọba àbílẹ̀ mẹ́rìnlá pẹ̀lú kápò elomi nítorí wọn ti àfi ṣe báwo ṣé mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí nítorí pé mùsùlùmí lò ọ̀gá tó wà lẹ́nu sẹ́yìn ẹ̀sùn mọ́tòtò ìjọba lélẹ̀ ìjọba lóbi tó jẹ́ ike ìṣèjọba lórí mùsùlùmí tó wà nípínlẹ̀ ní ìṣèjọba lórí ẹni tí èso mùsùlùmí tó wà ìgbà tí wọ́n ti jẹ́ ọ̀gá abala àdìsán lẹ́nu iṣẹ́ dé fún wa jẹ́ kí ìjọba ọlọ́lẹ̀ fọkàn balẹ̀ sí ọ ike ń gbàtọ́ fẹ́ gbàyàn lábọ́lọ́ ọ̀dọ́ rẹ gómìnà sọ fúnra ẹ̀ lọ́wọ́ àjòkò lórí kábòsí ọmọ tẹ̀lẹ̀ síbí ọ̀tọ̀ ọjọ́gà náà ní olùkọ́ pa ẹ̀ wọ́n wá wò wí ẹni tó bá ti rí tó kọ́ rẹ̀ mùsùlùmí ni ó fi tẹ́tẹ́ sọ̀rọ̀ mùsùlùmí ó fi tẹ́gbẹ́ kan mùsùlùmí ó fi tẹ́gbẹ́ kan gbogbo àwọn tó ṣe mùsùlùmí okòwò fún ọ tẹ́gbẹ́ kan gbogbo wọn lẹ́sí títọ́ kọ̀rọ̀ wá lẹ́nu gbogbo wọn lẹ́sí tìdánwò ìgbà tó wà múyàn nínú èyí ogún omú mùsùlùmí mẹ́ẹ̀ẹ́dógún ọwọ́ amẹ́ni tí èso mùsùlùmí márùn nínú àwọn mùsùlùmí náà àwọn ẹni tó mú àwọn ń lọ bí ọgọ́rùn méjì àwọn ẹni tí ètò mùsùlùmí tó àwọn ń lọ bí ọgọ́rùn kan àti àádọ́ta ọwọ́ á mú mùsùlùmí náà ẹgbẹ́ ẹwà tó lọ ẹgbẹ́ kù ọwọ́ á mú ẹni tí ètò mùsùlùmí márùn ẹwà tó lọ ẹgbẹ́ kù ìgbà tí ẹ̀rọ tó sọ̀rọ̀ ọ̀hán ni ẹ láti fi máwọn ìta àmúyọ àti tẹ̀síṣẹ́ ìgbẹ́ rẹ̀ ń kílẹ̀ ti ṣe tẹ̀sí mú àwọn oríṣi kan mẹ́ẹ̀ẹ́dógún tẹ̀sí àwọn oríṣi kan márùn àgbòkè ńlá lélẹ̀. ṣé iṣẹ́ ìsìn Islam là ń gbà wọ́n sí ni àti tẹ̀mọ́ kíláàsì. èmi tẹ̀ ìjọba ni iṣẹ́ ìjọba tọ́jọ́ pa gbogbo yín pọ̀ iṣẹ́ ìpínlẹ̀ yín tọ́jọ́ pa gbogbo yín pọ̀ àbùrọ̀mọ́ wa bẹ̀sì mú wa. ẹ̀yin ò ṣe mẹ́rin tó kájú òṣùwọ̀n tí ìpínlẹ̀ yín tó Bẹ́ẹ̀ bá jẹ́ pé ẹni tó pẹ́ tó sùn wọ̀n, ibi tó pọ̀ jù sílẹ̀ lẹ́yìn, ẹ̀kọ́ wọn, ẹni tó bá lẹ̀ ṣàbẹ̀bí, wọ́n bá ṣàkó wá sọ̀rọ̀ ilẹ̀ ti ṣàbẹ̀bí. Ó mẹ́rin kan wá nínú àwọn ẹni jẹ́ mi, wọ́n ti àjọ àwọn ẹni jẹ́ mi lọ. Àbẹ́yẹ̀ òní ṣe báyẹn, ẹ̀ ní mo bá lẹ̀ kájọ́ sùn wọ́n sí, ẹ̀ kàn máa fún wa láti àyẹ̀ ẹ̀sìn. Nígbà bá wá ṣe bẹ́ẹ̀, wọ́n á dojú lé sẹ́gbẹ́ bẹ́ẹ̀. Wọ́n á rẹ̀ ti mọ̀ pé kí n ṣe báwọn kájọ́ sùn bàbá fa wọ́n ń àwọn síbẹ̀ látàrí àpòtí iná làwọn ń jẹ láàrẹ̀. ẹlòmíì wọn ò ní mú àwọn ẹlẹ́sìn tọ́ọ̀tì ló mú. nínú àwọn ẹlẹ́sìn tọ́ọ̀tì náà àwọn ẹgbẹ́ bá tọ́ sí ará tọ́ọ̀tì tiẹ̀ tọ́ọ̀tì tó ń lọ bàbá ìjẹ́ka rẹ̀ tó wà níbikíbi tó wá ti mọ̀ fara tọ́ọ̀tì yẹn náà àwọn làwọn yìí tí àwọn lè dára dá àmọ́ títà tètè wọ́n yàtọ̀ làwọn àwọn apariwo kàtẹ́ kí ló dé báwo lọ́gbọ́ torí sí nàìjí òkè. Lóbi dẹ́pẹ́ àwọn ará tọ́ọ̀tì ti ẹnìkan lówó títẹ̀ ìjọba tí èsì tẹ̀ tọ́. Irú àwọn àpótí burúkú yẹn ọ̀pọ̀ ní Nàìjíríà wà yìí. Sọ ìdí nu sẹ́ẹ̀dì kí ọmọ táwé ọkàwé ọmọwé oníwẹ̀fẹ́ rí máa lánàá níbi tó ọmọwé dé lọ́wọ́ tó sáyẹ̀lì sáni gbogbo tó bá dé wọ́n láyé tó sílẹ̀ ayé tó sílẹ̀ ayé tó sílẹ̀ ńlọ bá yá ọmọ padà wà nǹkan ní ìsìn. nítorí pápọ̀ sí àti ọmọ tó yọ ẹ̀sìn wọn ló ṣe bọ́ọ̀sì òwe máa ń lọ iná ni wọ́n ti mú ara wọn lẹ́nu fẹ́ tó bá délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó bá ti lọ lóòrùn tètè máa parọ́ wà fún ààrẹ kó tó jáde òkú mọ̀ ń kọ́ òkè lè gbọ́n mọ̀ ń kọ́ òkè lè bá lájú mọ̀ ń kọ́ òkè ń gbà máa tó dúdú fún mi funfun mọ̀ ń kọ́ òkè ń máa tó mi méjèèjì yàn bọ́ mọ̀ ń kọ́ òkè lè mọ báyìí lè rí àwọn iṣẹ́ tí ọlọ́ọ̀bà kọ̀ lọ. ètò túmọ̀ sí pé kó tó jáde kó ó sì tètè wá ń tọ́ mọ̀ sí. lẹ́kọ̀ọ́ láàárẹ̀ dànù nítorí pé ọgbẹ́ ẹ̀rọ ohun wọn náà nínú àbòsí táwọn òṣìṣẹ́ àtàkùn títí ọ̀sán lórí ìrántọ́ ọbẹ̀ ẹ̀sọ́dọ̀ rẹ lọ́wọ́ kú ebi àwọn ọ̀rẹ́ mi tó tètè lọ mú kí tó tẹ̀ rẹ̀ torí ẹ̀ ilé tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ àbúrúkú méjì wọ́n bẹ nínú àwọn kọ́tọ́ bá yé jẹ́ gidigidi ẹni tí ọmọ kankan ẹni tí wọ́n ẹ̀rí rẹ̀ dá àwọn olùfẹ́ àwọn ọmọdé máa wọ pé wọ́n gbárí púpọ̀ kọ́tà ní ilé ìtọ́mọ̀ mi ti jáde. àwọn olùkọ́ bá kọ́ wọn náà gbà kíkẹ́ ọmọ yìí sáré ti gbogbo wa lọ nígbà táwọn akẹ́kọ̀ọ́ ọ̀párí tù wá lọ atúntí di olùkọ́ ọ̀párí tù wá lọ. Wàhálà ìlú ẹ̀bùn tó ń ọmọ fún mi Tàbá fẹ́ lọ wájú. ká fún mi Tàbá fẹ́ tí àwọn ilé ẹ̀kọ́ nǹkan tó tó lọ Ẹgbẹ́ ká ṣùgbọ́n àwọn òní ṣe bẹ́ẹ̀ olùkọ́ ti ń ṣiṣẹ́ yunifásitì ní sọ́nà tó ti pọn ọmọ rẹ̀ dípò ara rẹ̀ ni ó ti ṣiṣẹ́ ní ìṣẹ́ ti kókó ọdún lẹ́nu fẹ́ ọmọ ọkọ̀ ọdún ló ti bẹ̀rẹ̀ fẹ́ ẹ̀rọ tó ti di àádọ́ta ọkọ̀ ọdún mẹ́wàá tó ń táyà àtìgbà ló ti mọ wọ́n ti gbọ́ ọmọ náà wá sí kápẹ́ǹtì nípa akẹ́kọ̀ọ́ mẹ́ tó bá ti kẹ́kọ̀ọ́ tán tó bá ti lọ sí NYSC àwọn ọkọ̀ ẹ̀dọ́ tó NYSC ní kápẹ́ǹtì yìí. ẹ bá ti ọmọ báyìí tóbi ọmọ nínú o yóò wọlé ní o láti wọ ẹgbẹ́ ti sọ̀nà fún mi náà náà yìí lọ́wọ́ nígbà tẹ ọmọ àti mi náà àbí òye àti mùtá sí ìgbẹ̀tẹ̀ náà pé àwa náà wọ́n lè pèsè indọ́sítì lásán gbogbo ti sẹ́ni gbogbo ẹgbẹ́ ààrẹ ti sẹ́ ìjọba ọmọ rẹ̀ lọ́fẹ́ ti dìbò rẹ̀ ìdí ìdòwò ní bàbá rẹ̀ ti sẹ́ ìjọba ìjọba wa sẹ́ni. torí pé òun ti ọdún ẹ̀ lòun sámúlì rẹ̀ fún òjò bẹ́ẹ̀ yàtọ̀ sí lọ́wọ́ sẹ́ni. yálẹ̀ wọn bí àwọn èèyàn sí tó wọn bá mọ iṣẹ́ kan tó wọn ti bí ọmọ rẹ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ mọ̀ wọn ò ní gbà kí lè bú àwọn sí lọ́sọ̀rọ̀ tó ti wọ́n ti fẹ́ ìjọba kí lè bú wọn sí. àwọn èèyàn iṣẹ́ tí wọ́n ti wọ́n ṣe ìlànà tí wọ́n máa gé gbajú ẹ̀yẹ ìṣẹ́ ẹni tí máa gé gbajú ẹ̀yin náà wáá iṣẹ́ ìṣẹ́ wa rọ́ bẹ̀ ẹlẹ́fẹ́ máa gé gbajú àwọn oúnjẹ tí wọ́n ò ní gbà ọ̀hún nígbà tẹ̀rọ ọ̀rọ̀ iṣẹ́ táwọn kálukú náà fẹ́ fọmọ rẹ̀ dípò ara rẹ̀ níṣẹ́ ìṣe ọjà wọn wá ṣe tó lé kàdájà ni lẹ́rọ̀ wá bẹ̀ wá bàjẹ́ máa wà lọ́wọ́. bó bá ṣe ti wáyé wọ́n wà ẹgbẹ́ àtúnṣe látòkè. bẹ́ẹ̀ ni àwọn kan ṣe wúrẹ́ wọ́n lọ wá ẹran nínú gbogbo àwọn àwọn ìletò ìletò ìletò láwọn akúlépo akúlépo akúlépo wọ́n máa ti àyàkọ́ máa ti àyàkọ́ ọlọ́run tó fẹ́ lọ́dọ̀ àwọn bàbá wọn ìfẹ́ táwọn bàbá wọn fi mẹ́wọn lọ́wọ́ mi ìwọ bàbá ti ẹ̀yìn ewúrẹ́ wọn náà tẹ̀sí lọ́ba lọ́wọ́ wọ tẹ́ wọn á ah, àwọn fẹ́ gba ìyẹn tuntun sínú jàmá wọn. àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ́dọ̀ bàbá wọn nìka wọn máa ṣe wọn á ní à ẹgbẹ́ kan ṣàánú àwọn ọmọ yìí àwọn náà ká ìwọ̀n orí tẹ́ni wọn ìfẹ́ òwúrẹ́ kọ̀ọ̀kẹ́ kà wá. tọ́wọ́ yọ̀ọ́dà tẹ́lẹ̀ àwọn ọmọ àwọn ẹ̀ka ọmọ ẹ wá ń béèrè ẹ láti tọ́tọ́ ní òfin ẹ̀sìn àwọn wọn náà lọ sí bàbá òun bàbá bàbá jákàn wọn náà lọ máa máa jákàn. wa. ìṣó ti mú àtẹ̀jọ́ ah, àwọn ilé ẹ̀kọ́ ilé iṣẹ́ ìjọba rẹ̀ àníkàkùkù rẹ̀ sí. kú ọmọ rẹ̀ àwọn àmẹ́lì ẹ̀kọ́ lọ sí ìlú fẹ́ lórí bí ṣe ń náà ní ní wọ́n lọ sọ ọ̀hún bẹ̀rẹ̀ pé tọ́tọ́ pé ọ̀tọ́ kan lọ́ọ̀lù èyí táwọn ti rẹ̀ pé tọ́tọ́ kan lọ́ọ̀lù. wọ́n lè ní ọmọ ilé oníṣẹ́ báwọn ọ̀sẹ̀ ní ọ̀rọ̀ àbájú iṣẹ́ òun ti tẹ́yìn orí. ọmọ kan tẹ́ àjọ lọ ìwọ lọ́wọ́ kọ́ wà ní èrò ìgbà òun bá lọ́wọ́ ìfẹ́ Ètò onímọ̀ sẹ́nu lé fọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ sáà dìde wọláàyè ẹsùn mọ pé orílẹ̀-èdè apọ̀gán apọ̀gán tààrà ti jẹ́ni tó ń ara wa lọ́wọ́ lọ́nà tó dáa kẹ́ni tí ò ní orí kẹ́ni tí ò sí ìwọ́n náà tòkè tó náà rẹ́ náà tòkè nǹkan òní pẹ̀lú orí tọ́pọ̀lọpọ̀ àwọn bàtà tòkè ẹ̀jẹ̀ ká máa rọra wọn lórí dáadáa ká máa rọra wọn lórí àbòkù ẹ̀jẹ̀ ká fa ẹni tó lẹ́sẹ̀ jáde fà sókè ká lọ́wọ́ sókè ẹni tó yẹ ká gbé títò gíga ká gbé títò gíga torí pé orílẹ̀-èdè wọn lọ síwájú olú ẹlẹ́dàá fẹ́ràn wa lọ́wọ́ ọwọ́ àforúkọ kéré ni ó tóbi olú ẹlẹ́dàá kọ́ pàkó lọ́wọ́ wa kó fáwọn àwa rí to fi ọ̀sọ́gbẹ̀rù fún wa أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله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 abẹ́ ọlọ́run àgbọ̀ọ́jẹ́ tó tún náà bá dé kọ́nà wa lọ́wọ́ lórí àtìlẹ́ tó sùn yàmọ̀ rẹ̀ kọ́nà wa lọ́wọ́ lórí àtìlẹ́ tí òun rẹ̀ máa ti sọ̀rẹ́ à kọ́nà wa lọ́wọ́ lórí àtìlẹ́ kòńgẹ́ rẹ̀ lọ́wọ́ oṣù Ramadan oṣù ńlá ni oṣù ńlá gidigidi lórí alẹ́ náà wá gbégbá lórí gbogbo oṣù yòókù oṣù gbogbo lọ́jọ́ àwọn méjìlá àwọn oṣù tó jẹ́ ike wọ́n ní ìtumọ̀ tó ga ni olúwa bí ẹsẹ̀ mẹ́rin nínú àwọn oṣù yìí ó ti wọ́n ní oṣù àbọ̀wọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ oṣù ramadan àti àkókò شهر رمضان الذي أنزل فيه القرآن إلى رمضان إلى الأطفال القرآن الثالث أكرمكم الله oṣù rọmọgán náà yìí báyìí nígbà tí ọjọ́ mẹ́jọ tó ń bọ̀ nínú ọjọ́ ọdún márùn-ún láti wà nínú oṣù Ramadan ní ìdíniláàbí àjẹwọjà oṣù Ramadan náà ẹ jẹ́ ká ṣàkíyèsí o oṣù tó rẹ ẹlẹ́dàá wa tó máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ ni fún àwọn ẹrú rẹ̀ ẹ wà wọn sọ mẹ́ta yìí sọ́nà lọ́sọ̀lọ́lá àdìsọ́nà tọ́ka sí wọ́n ní lọ́wọ́ sọ́nà Ramadan náà ìmáàlì náà ti sáábà غفر له ما تقدم من ذنبه قل ان كان ثلاثه صيام رمضان torí kọ́ba àgbà òwú ọ̀pọ̀ nítorí kọ́ba àgbà òtútù kọ́ba òwú ọ̀pọ̀ ló ti bẹ́sẹ̀ kan nígbà tó lè rí haúsá oríṣi gbogbo tó síwájú kan nínú ẹ̀sẹ̀. bẹ́ẹ̀ lọ́nà ti tó sọ nípa ẹni tó bá ti dé dúró ti kọ́lá ní òru rọ̀mọ̀bọ̀n òní máa ń kọ́ ọmọ rọ̀mọ̀bọ̀n láti máa ń wá sí sáà wọ́n fi rọ̀lẹ́ kó máa tọkọ dẹ́mẹ́mẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ kàlẹ́ ti tó sọ nípa ẹni tó bá ti dé dúró الصلاة يروا ليلة القدر ولمن قام ليلة القدر إيمانا واحتسابا ظهر له ما تقدم من ذنبه وكتا بسوفا وصلى لنا إنا نصور رمضان إلا يسو سيكي ونقال القوة ويكان نقال مطبقة إلا ميوة أتني إنو أقاوة أتني إلي أهاوة àti ní oríṣi wa láti pàdé Ramadan yìí pẹ̀lú ìmánì tó ní agbára àti ìpinnu láti fi oṣù Ramadan yìí láti fi ṣe ìjọsìn pẹ̀lú ẹlẹ́dàá ní ìjọsìn gidi eléyìí tó torí pé a máa ṣe tọkàtọkà lórí ọ̀nà pé àwa náà fẹ́ láǹfààní olú ọ̀sà gbogbo ètò ti síwájú wa nínú àwọn ẹ̀ṣẹ̀ wa Ramadan ní ìgbà tí oṣù ṣàbẹ́ẹ̀ eléyìí tá a wà nínú rẹ̀ yìí tó bá ti pé mọ́kàndínlọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n ní òru tí wọ́n ti òru ọgbọ̀n nínú oṣù ṣàbẹ́ẹ̀ eléyìí tó ti pé sílẹ̀ bá mọ́lẹ́jọ́ kejì ó lè jẹ́ ọjọ́ ọgbọ̀n ó sì lè jẹ́ ọjọ́ ọgbọ̀n nínú oṣù ṣàbẹ́ẹ̀ ó sì lè jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù rọmọbà nígbà tó òun bá ti wọ̀ ní ọjọ́ kọkànlé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n tóun bá ti wọ̀ à ń fẹ́ kí gbogbo àwọn amùsùlùmí kájọ́ pé àwọn wọ̀ kí gbogbo àwọn amùsùlùmí kájọ́ pé àwọn wọ̀ ìyẹn ní ọjọ́ àtàlájà eléyìí tó ṣe pé ń bọ̀ yìí ṣe ọ̀la yìí ṣọ̀túnla yìí ṣe jọ́ mẹ́rin ìjọ márùn-ún ìjọ márùn-ún tóun bá ti wọ̀ oníkálukú wa ní jẹ́pẹ́ òun wọ̀ abẹ́rẹ́ sí ni wọ́ọ̀ ìjọ oṣù lé tàbí oṣù òde tókù bá lé ajẹ́ pé ìjọ mẹ́fà ní ti ọjọ́ àyàgbá ní oṣù ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan tí oṣù ọ̀gá wá lé ajẹ́ pé ọjọ́ ọjọ́ méje ìní ọjọ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan alápàlẹ́ eléyìí alakalẹ̀ anabiwa muhammed sallallahu alayhi wa sallam lórí kálukú wa tá a tọ́jọ́ tẹ̀lé bẹ́ẹ̀ akéw àbá akéw bẹ́ẹ̀ alájú àbá lóko bẹ́ẹ̀ ajé ẹni tó ti kéńté gbòòrò àbí tó ti jẹ́ pé abúlé tó là ń gbé gbogbo ìlú tàbá wa tàbá jẹ́ mùsùlùmí ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam kò sí mọ́tẹ̀lé o àlàkalẹ̀ ànábì tẹ̀lẹ̀wá àdùsẹ́lẹ̀ kò sí takò gbogbo mùsùlùmí tọ́tẹ́tẹ́ àpà àbá ìjẹ́ Yorùbá àbá ìjẹ́ Haúsá àbá ìjẹ́ Ìgbò àbá ìjẹ́ Doma àbá ìjẹ́ Gala àbá ìjẹ́ Bìbò gbogbo èdè yóò wù sálẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ sábàrúmá lẹ́jẹ̀ kòkò ní lẹ́jẹ̀ tẹ̀lé gbogbo èdè yóò wù sábàjẹ́ ìbámbara tẹ̀wá kéèké ibi kíbi tá a bá ìlànà anábì sọlọ́wọ́ àdìsẹ́lá kò ṣe mẹ́tẹ̀ẹ̀dì. torí ẹ̀ nígbà tá a bá tó róòtù ìlà sọ̀tọ́ bá máa bá máa bẹ̀rẹ̀ tá a bá róòtù anábì sọlọ́wọ́ àdìsẹ́lá ó ní yẹ kájọ́ ó fi ọ̀gbọ́n jọ́ nígbà tí ẹ bá kájọ́ bá ti fi ọ̀gbọ́n jọ́ àjẹbí ọjọ́ tó tẹ̀lé òǹlọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù ramaba ìsìláàmù kọ̀ọ̀kà yìí rẹ̀ táwọn ẹnì kẹ́ni òun yóò wọlé máa pera wọn òun yóò wọlé máa wúra wọn wọn lọ sóko síbi kan wọn làwọn ti mọ́jọ́ eléyìí rọmọbọ́n ọ̀fẹ́ rọmọbọ́n àtàwọn ìwà ìwà rọmọbọ́n olú ọkọ̀ wọn lẹ́sẹ̀ tani talọ́ dání mà tẹ́wọ́ yẹ tọ́lọ́ ti ń ṣe kí ni tàbí ọjà yín mà tọ́lọ́ ti ń ṣe kí ni lẹ́sìn máa bẹ́ẹ̀ ní dání sọ̀rọ̀ torí ìlànà ẹ̀sìn Islam lẹ́gbọ́n yẹn o. ní ìlànà ìtànẹ́bí wa onígbà fíìmù lèrò ìyẹ́fẹ̀ wà á fíìmù lèrò ìyẹ́fẹ̀ lẹ́yìn gbogbo àlẹ́ ìtọ̀ wà á kọ̀dé rúdà àlẹ́bí ni ẹ̀mẹ́ tó fi yára tẹ̀bá rọ̀tù ẹ̀mẹ́ tó fi yára tẹ̀bá rọ̀tù tẹ̀bá rọ̀tù bá ti kọ́ náà àjẹpẹ́ tọ́jú tẹ̀lé ojú àkọ́kọ́ náà wà bàbá ẹ̀ tún mú tẹ̀bá ti rọ̀tù tẹ̀bá rọ̀tù ajẹ́pẹ́ ramadan ló fi ọkọ̀ jọ tó bá ti kọ́kọ̀ jọ ìjọba ẹ̀sẹ̀ lọ́kọ̀ jọ níjọ ọ̀fun ẹ̀dá kò kí ló rú sínú ilé kí ló rú sínú ilé tẹ́sí ìyàmẹ̀yàlẹ̀ ń ṣe ẹgbẹ́ tẹ̀sí yorùbá lọ́tọ̀ tẹ́sí àwùjọ ọjà tó lọ́tọ̀ lọ́nà wo irú ìsìlámù wo lẹ́ ń sìn ẹ̀mí kò sí tọ́kẹ̀yìn ẹ̀fẹ́ tó oṣù yóò oṣù àwùjọ kàkà èyí ti mú ọjọ́ kalẹ̀ irú ẹ̀sìn lọ́jà làjà lóru nígbà olórí wọn ti wọ́n tó tó tẹ ẹ máa wọ́n tó ń tọ́jú ẹgbẹ́ rẹ̀ rọ̀mọ̀bọ̀ tẹ ẹ wọ́n tó ń tọ́jú ẹ parí rẹ̀ nígbà tí èsì tẹ ẹ lọ́ ọjọ́ tó sì lè rẹ̀ orílẹ̀ èdè ẹ lórí mọ́tọ́ rọ̀mọ̀bọ̀ ẹ̀sìn ní omi alẹ́ dà ló gbé kalẹ̀ ó sì kò kélé báwo lẹ́sẹ̀ máa bẹ̀rẹ̀ rẹ̀ báwo lẹ́sẹ̀ máa parí rẹ̀ gbogbo ẹni tí bá ń tẹ̀lé ẹni tó sọ olókùn dúdú ni bí tiwa ẹ̀sìn òbílẹ̀ bí tiwa nítorí pẹ́ẹ́sì brown kẹ́sẹ̀ tó bẹ̀rẹ̀ lára àti jẹta mo lè tó bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ láyé ní àwọn péjọ tó kọ́ náà kan ẹ̀wà lè ti mú déètì kalẹ̀ ìjọba ilẹ̀ wọn bẹ̀rẹ̀ síyà síyà àwọn èwo ẹ̀yẹ amadi ní ọba tótótó báwo tó bá tótótó nù bẹ́ẹ̀ ni ọba tótótó nù ewé lẹ́yìn ọba tótótó nù ọba àtijọ́ lẹ́yìn lẹ́yìn tí lẹ́kọ̀ọ́ láti mú déètì fúta ni ẹ̀rọ ẹni tọ́ka ní kékeré ni. tó bá tó bá tó tó ni ẹgbẹ́ gbàgbé ni nàìjíríà wọ́n ní supreme council for islamic affairs supreme council for islamic affairs supreme council for islamic affairs kò sáfẹ́ tó ibi kan yàtọ̀ síbi kan of nàìjíríà ìlú èèyàn wọ́n bá lẹ́yìn kan tí ń ṣe alákòóso wọn ìlú ìwọ́n dàrú nù. lẹ́yìn bá ní ọba ìkókótó ọba ìkókótó ni wọ́n tún wá fi ọba ìkókótó ìjọba àpapọ̀ ó fi jẹ olórí supreme council Nigeria supreme council for Islamic affairs. Tàlá yẹ kó máa tẹ̀lé fún wọn lóṣù ọ̀rọ̀. Ah, ẹni tó fẹ́ tẹ́ mọ Nigeria Islamic supreme council Islamic affairs. Olóyè kó tẹ̀lé akọ́kọ́ akọ́kọ́ akọ́kọ́ ni àmọ́ tí ẹ̀yin ni tí a máa Nàìjíríà Islamic Supreme Council sẹ́yìn ẹ̀rọ bá ìjọba sọ̀rọ̀ báyìí náà bá wọ́pọ̀ ẹni ẹ̀ máa rotate ẹ̀ abẹ́ ẹ̀fọ́ mi ẹ̀ máa rotate tí a máa Supreme Council lẹ́sẹ̀ bá wàá ṣe òkè láì máa ká ìkàtí mú dé sí èsì báwo ọ̀sẹ́ni tí ọ̀pọ̀ tó bá bàrà rẹ̀ àbọ̀wọ́ olóṣèlú àwọn tó tó tó ọmọ kankan nípa ẹ̀sìn àwọn náà pàṣípẹ̀ sọ̀rọ̀ òfin jẹ́ ní ọ̀wà ọ̀jẹ̀ wọn kankan ọ̀rọ̀ tó nítumà láàmà ẹ̀ńdẹ̀ náà wọ́n mẹ́rin lòdì òrí ti jókòó nínú ìgbésí ayé. ẹ ẹ àwọn ẹbí wa dúpọ̀ tó tó yẹn náà. àwọn àti máa pariwo lórí ọ ìgbà tẹ́sí ta ló tẹ́sí tí wọ́n wọlé ìgbà wọlé wọ́n fẹ́ẹ́ bí ta ni. àwọn èèyàn mẹ́sìn àkókò ń tẹ àwọn láàmú bíi tiẹ̀ torí lẹ́lẹ́ ọba tó kókó ni ṣùgbọ́n òní tí a máa supreme council the islamic affairs ní nàìjíríà bẹ́ẹ̀ sì yẹn lónìí. ẹ̀yin náà fẹ́ tẹ̀lé ní supreme council èyí ò ní wá ìjọ jẹ́jẹ́ yẹn ò lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́ gbogbo ara rí iṣẹ́ yìí náà ẹ̀ kájú ẹ̀ torí pé ẹ̀ kájú ẹ̀ kọ́ mẹ́tọ̀ wà àmọ́ tó ọba tó ti gbangba lè ṣe gbogbo yẹn lè ṣe gbangba sùn lọ́yẹ̀ ẹ má fẹ́ ìṣẹ̀jẹ̀ máa wọ̀nyẹn lọ́wọ́ ẹ má fẹ́ ìṣẹ̀jẹ̀ ti rádaràdà máa wọ̀nyẹn lọ́wọ́ bẹ́ẹ̀ ìṣẹ̀jẹ̀ tó ti rádaràdà máa wọ̀nyẹn lọ́wọ́ ẹ má fẹ́ ìṣẹ̀jẹ̀ máa wọ̀nyẹn lọ́wọ́ bí ìsìlámù ti ṣe wà ní ìwọ náà ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ sọ ọmọ rẹ ti tó ti hókè àti òsì hókù tani o ti kéde tó hókù ẹni tó jẹ́ kíámà supreme council for islamic affairs ní nàìjíríà kéde tó ń gbòlá wa kẹ́tù nàmíbíà làwà àti ní Zambia Nàìjíríà kálukú nínú wọn lórí ètò tó ń tẹ̀lé wọn ní ìṣèjọba wọn gbé kalẹ̀ tani ó kéde jẹ́jẹ̀lẹ̀ Nàìjíríà ní Supreme Council for Islamic Affairs ẹni tó fẹ́ sí àmọ́ wọn ní òkèlè àwọn òkú lórílẹ̀-èdè tòmí Nàìjíríà làwà kama wa pe ẹsìn Yorùbá ká owó rẹ̀ sí Yorùbá ọkọ̀ tó Islam kò sí ẹ̀yàmẹ̀yà ń bẹ̀ gbogbo mùsùlùmí ọmọ ìyá ara wọn ni wọn eléyìí jẹ tuntun ṣe jẹ eré ẹgbẹ ń sábà bí wa lọ́jọ́ táwọn òfin wọn rọtò àbí wọn ní rọtò àwọn ọmọ ìjẹ tó títí táàbù gbọ́ kéde tọmátì kéde tí olórí supreme council of islam ṣàfẹ ẹ má pè ọba tó kókó torí ọmọ bí wọn lọ ọba tó kókó lórí àdúgbò ẹ̀kọ́ ẹ sọ pé lórí supreme council of islam ṣàfẹ nàìjíríà tọmátì kéde àwọn ọmọ ìjẹ gbọ́ tọmátì kéde so eléyìí gbogbo wa náà lámà supreme council for islamic affairs wà nàìjíríà chairman wa náà lọ́ba tó kókó olóògbé ó wá ti kéde alhamdulillah ọ̀rọ̀ wa kéde ní ìwé kò ní wọn lórí àwọn òṣèlú yà sàmú òkò yí wẹsẹ ẹ̀mí àmì òkò yí mi lọ́wọ́ fún wa. bí wọ́n bá ti ìwé kò tó ní ìwé kò parọ́ parọ́ fún wa òun yóò torí mi ìtawà sí mà oníkẹ́nìkẹ́ òní máa ń parọ́ fún àdúrà tó mọ̀ ẹ́. káwọn ọ̀rẹ́ wa jẹ́ pé ó tẹ̀síte nínú bí ó ṣe rọ́ọ̀kù àti bí ó ṣe kéde lábẹ́ òfin ṣẹ́ríyà ọjà fún wa tẹ̀lé dúró sí lọ. òfin tọ́pẹ́ fi wá ń ṣe torí pé ní ìwádìí ìwádìí kúnlẹ̀ nínú tó láti sọ́mọ eré nínú tó lẹ́yìn ká ń pé wọ́tàkì pé lọ́sọ̀ lóṣù lábàlọ́ lábàtà ní ọjọ́ kẹwàá ìjọ òwúrọ̀ tó yẹta ọjọ́ kẹta látàrí àtìsé àwọn wà lọ lábàtà gẹ́gẹ́ bí ìjọba ti tóbi tí mọ́kà wà ti ṣe sọ fún àwọn lábẹ́ tí lọ dúró láràbá lọ́jọ́ kẹwàá àná ló di ẹ̀ka dúró àti òfin ìṣẹ̀lẹ̀ àṣẹ ike ọjọ́ kẹwàá ní àràbá lọ́dọ̀ àwọ̀. nítorí pé èsì ìfẹ́ mi torí pé kò lè pamọ́. táwọn ọ̀dọ́ bá ní àwọn akẹ́wọ́ nìkan àwọn tí ń kó làwọ̀ ọ̀hún tí wọ́n sùn pa wọ́n ti ká mẹ́rin ní ọlọ́jọ́ lọ́nà òkú sùn tẹ̀ àì. gbogbo ìṣẹ̀lẹ̀ àti ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ wà ó tá a bá rò ìgbà náà láti ṣe yá tá a bá rò tù ẹ̀ka jọ kí ló lé mẹ́ a rò tù a máa bá ṣe yá mu lọ tá a bá rò tù ṣe yá mu tán tá a bá rò tù àjẹpẹ́ ó pé ọgbọ́n kí ló lé nu lé bẹ́ẹ̀ náà ni hajj tẹ̀rí yẹn tó bá ta ṣàtìpé làwọn lọ dúró lọ́jọ́ kẹwàá dípò ọjọ́ kẹsàn ọjọ́ kẹwàá ni ọjọ́ arábà ọ̀lọ́ owó náà ni ọgbà onáà ló sì ní ọ̀nà tá a gbà ní gẹ́gẹ́ bá nàbì rẹ̀ ti sàlàyé fún wa kí wọ́n á lọ fẹ́ fi tẹ̀nu ẹ̀sìn lélẹ́ wọ́n ti fẹ́ẹ̀sì pẹ̀lú fẹ́nu wọ́n máa ń fẹ́ẹ̀sì pẹ̀lú ẹ̀rí gbogbo ẹ̀rí nígbà tí wọ́n sọ pé kò tó tí wọ́n fẹ́ fi ṣe bọ́ọ̀lù ti fẹ́ fẹ́sì ni. pẹ̀lú ìtumọ̀ sí pé olú ẹlẹ́dàá fọ́nọ́tà wa darí o olú ẹlẹ́dàá tó tó bọ̀ ọ̀nà mà wá pẹ̀lú ìṣèjú tó gbé ká lè fi ẹ̀sìn wa mú dáadáa àwọn tí wọ́n ń ta ẹ̀sìn lúmọ̀ ọ̀rọ̀ lójú olúwa mẹ́tì kọ́ra àwọn ráyè jókòó mọ́sì jẹ́ wọ́n rẹ́ nìkan sí lọ́nà olúwa ẹlẹ́dàá wa jẹ́ ká máa ṣẹ̀ṣẹ̀ gbé òṣìṣẹ́ fi yọnu sí wa láyé ń rí òṣìṣẹ́ fi wá kálí sẹ́nà lọ́nà àgbẹ̀ndà ìpéyà mọ́ sára sí wípé ọ̀gá wa anabi muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lu àtàtàrà tó fi àwọn dáadáa dáadáa yìí hàn wá nínú wọn rẹ lórí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 وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب نبيك اجمعين وعنا معهم وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم صل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واغفر لنا ولا تمكر بنا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله الا إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم يرحمكم الله